adẹ̀ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àmìlúwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́nkó máa bá ànábì àwọn ará ilé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tán bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìwé ní àkẹ́yàmà náà láì fi àsìkò wa ṣòfò ibi tí a dúró sí ní ìjẹjọ bi'idhnillahi ta'ala a máa tẹ̀síwájú nínú tírà ilé tí a ń ṣàlàyé ẹ̀ fúnra wa tí a kó kọ rẹ̀ ní minhaju al-mu'min minhaju al-mu'min tí a fà wà mustapha murad subuhi kọlọ̀ kó bá ní san àfá àti wọn kọ tíra ilẹ́sùn lórí a rí pé pẹ̀lú ókọ tí wọ́n fún tíra yìí àwọn nǹkan tí yóò jẹ́ ká jẹ́ mùmínì típò wa ó tàn kọjá mùsùlùmí lásán táàtùn di olùgbàgbọ́ òdodo táwà dénú àlùjánnà táwà wà nú àwọn tí ó wọ fìrìdáúsà torí pò dídí súrà kan ní jẹ́ súrọ́tùlì mìíràn nínú kùránì kùránì orí kẹtàlé ní ogún kùránì chapter twenty three tó jẹ́ pé ńgbà tọ́lọ́wọ́n bá ń sọ nípa àwọn mùmìnì ó ní kọ́dí afúláhá alìmùmìnà ẹ̀ ráwọn mùmìnì àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ti dá wọ́n soríire wọ́n ti jèrè oríire tí ò lè dorí ibú mọ́ láéláé òun ni tiwọn kọ́lọ̀já jẹ́ kanú wọn nígbà tọ́lọ́run tó wá ń parí ọ̀rọ̀ wọn lọ ó ní alẹ́dínà yẹ̀rì fún nàìfìrìdáúsà umu fi á kọ̀lù ẹ láwọn tá à ń pè ní múmìnì àwọn ni wọ́n ó jogún àlùjánà fìrìdáúsà àwọn ni wọ́n wọ àlùjánà inú àlìjáná inú wọn ṣe kí ni inú ẹ̀ ni wọ́n máa gbé káwá lè jẹ́ múmi ní òdodo òun ló jẹ́ káàfà wa Mustapha murad subuhi kí wọ́n kọ tíra ìtí ń jẹ́ minhajul mu'min níbi tí a dé òun níbi ọ̀rọ̀ àṣírìkùbìlà ṣíṣe ẹbọ sí ọlọ́run mímórogún pẹ̀lú ọlọ́run nínú ìjọsìn òun là ń ṣàlàyé bọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin márùn sẹ́yìn afọ́ àwọn ṣàlàyé fún wa nípa pé tá a bá sọ pé ẹnìkan lẹ́lẹ́bọ ẹnìkan tó ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run òun náà ni anya takidala abudu ní dán lillahi yẹ̀dẹ̀rúhù aóyẹ̀rìjúhù aóyàkáfùhù aóyàtàwákàlù àlè àtàlàyé àwọn eléyìí níjẹjọ́ ká tó lè sọ pé ẹnìkan o ẹlẹ́gbogbo ẹni tẹ́ fẹ̀yìntì ẹ máa bọ̀ láàrin báyìí ẹ máa bọ̀ láàrin kẹ́lẹ́kan fẹ̀yìntì ẹ ìdárúgbó lè pé ẹ máa fẹ̀yìntì ẹ máa bọ̀ láàrin wájú báyìí. now àṣẹ́ni tá a pè ní ẹlẹ́gbọ́ wájú kò wájú báyìí kálukọ́ ọdún síwájú kẹ́nìkan kọ́ wọ́n fẹ̀yìntì tó ti ara ẹ̀kọ́ ìjókòó ìyẹn máa ń jókòó súnmọ́ra wọn ni àwọn tó bá dé kàn wọ́n tó máa jókòó wọ́n tó máa jókòó àáfàá lẹ́ni tó bá ti lè mú nǹkan míì lẹ́yìn ọlọ́run ó ń jọ́sìn fún nǹkan yẹn ó ń retí oore lọ́dọ̀ nǹkan yẹn àbò ń páyà nǹkan irú ìpayà tá a máa ń ní fọ́lọ̀ ó ń páyà rẹ̀ ó gbára lé oúnjẹ yìí àfàìfisọ́rùn ni kò sí ní àjò tóun lè lọ kò sàsídẹ́ǹtì ọ̀sẹ̀ àfàìfiwẹ̀ ni tóun bá ti lè fiwẹ̀ ìsọ̀tọ́ dájú gbogbo orú àwọn nǹkan yìí táwọn èèyàn máa ń gbára lé tán máa ń jọ́sìn fún tán máa ń wárí fún lẹ́yìn ọlọ́run àáfàá lára ti ṣíríkù tó ṣe kí ni o tó kó sínú táàfàá àfisọ́dé ni pé à ń rọ́jò à ń dẹ́dà ọ̀dọ̀ ọlọ́run gbogbo eléyìí wà tá tó rò pé ló lè rọ̀jò fún wa ló lè ti òjò ọlọ́run eléyìí ṣíríkù ni ó ṣe kí ni ó mọ̀ jẹ́ àbá ń lọ lo òfin míì tó yàtọ̀ sófin ọlọ́run à ń rò wípé òfin yẹn òun ni nǹkan tó lóore ju ṣẹ̀rí àlọ́ ṣíríkù wà lábẹ́ eléyìí náà ká máa rò wípé nǹkan kan tó dáa ju òfin ṣẹ̀rí ọlọ́run lọ irú ẹ̀ làwọn míì tó ẹgbẹ́ ládùúgbò wọn fẹ́ búra wọ́n gbàgbé káwọn ò fìbọn búra ilé ò ní jẹ́ kẹ́ ń tọ́ bá fi búra ó kó lè wà dùgbò wọ́n gbágbára fún ìbọn òògùn ju agbára tẹ́gbé fọ́lọ̀wọ́ bá lọ àbí àṣàfáà ọ̀rọ̀ ọ̀pẹ̀ ṣíṣe kéèyàn tó rò kò tó bá bí lọ́rùn àwọn kan ní ó sì gbẹ̀ tí òun wà di kí ni ó yọ́ da díẹ̀ òun wà dọ́ka bàbà wọ́n wà sá àwọn jẹ wọ́n wà lọ pọ̀ àwọn sínú kí ni inú àlùjẹ́ náà àtàwọn tó jọ bẹ́ẹ̀ àtàwọn tó jọ bẹ́ẹ̀ ibi tá dúró sí nínú àwọn nǹkan tá a lọ jẹ ẹbọ ibẹ̀ láti fẹ́ gbé lónìí òun ni ọ̀rọ̀ azabuhu li ghairi Allah wà nàdúrù ọ̀rọ̀ ká máa pa nǹkan fún nǹkan míì lẹ́yìn ọlọ́run àáfà ní ṣíríkù gbogbo tá à ń sọ yìí tá àáfà ń sọ yìí wọ́n padà máwọn àdíìsì kan wá wájú o ẹ sá máa jẹ àṣà nígbà tá àbá ti sá gbogbo ẹ̀ láàmú rí àwọn ẹ̀rí yẹn tá tó tó lọ wájú kọ́lọ̀kù san wọ́n lẹ́sàn sẹ́ẹ̀rí ẹran pípa adìẹ pípa àbí nǹkan ẹlẹ́jẹ̀ àbí nǹkan ẹlẹ́mìí ní pípa lillahi wahda lillahi wahda mùsùlùmí lè pẹran jẹ o wọ́n bẹ̀bẹ̀ pẹran jẹ sẹ́yìn fẹ́ mi sọrí nìkan normal mo fẹ́ ṣe ọbẹ̀ náà léèlé ọlọ́run sì gbòmí láti rí mọ́ra tọ́kì mo sì pa ìyìn àtàjì ẹ̀mọ́ kẹ́lẹ́ owó nǹkan kan ìrìn èsì ṣíríkù mọ́ jẹun ṣùgbọ́n lónìí sẹ́ẹ̀rí náà àwọn tó ń sàwọn èèyàn bí ẹlẹ́bọ nílẹ̀ Yorùbá àwọn àfáà jẹ́ kan lẹ ìwọ tó sọ wípé ọjà ìbéèrè ni pé kí ló fa mọ́jẹ̀mọ́ adìẹ kí ni funfun ẹni ìbéèrè kí ni ìbátan títa ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀ àtọjà rẹ tí ò ṣe kí ni o tí ó tà èyí ò làdúrà tí wọ́n fọwọ́ ọmọ ṣe èyí ò làskáàbù tọ́mọ tí mo ṣọ́ọ̀bù rẹ̀ èyí ò tìláwà àkùránì tọ́mọ kànú ṣọ́ọ̀bù rẹ̀ àǹjànú kaná fẹ́ pa fún ṣùgbọ́n kò lè ṣe kí ni o kò ní yé o àǹjànú ni ọmọ wa tarí àwọn àǹjànú ẹgbẹ́ rẹ̀ àtàwọn èèyàn bí àjẹ̀nà kan wọ́n máa jà sọ́ọ̀bù wà láì níjọ́ mo ti pàdé ẹ funfun ṣe náà ń ṣe èèyàn kan jà Ah, wọ́n lura wọ́n ra ọjà mi ni nígbà ọba yá táàjẹ̀ ọba ti ba ayé ẹ̀jẹ̀ tó lóko ti tẹ́lẹ̀ mọ́ sọ́ọ̀bùrù ọba tó di òwò sùkù dá wáíwáí wọn ọba tó ní wá ṣùgbọ́n kò yé wọn tí ẹlọ́ àpá ẹran agbọ́dọ̀ ṣọ́ra lẹ́yìn ká pa ẹran fún jọsìn apa ẹran fún léyá abímọ apa ẹran àbáwọn ìnáwó tó jẹ́ halal tíṣẹ̀rí ọ̀takù ọ̀fẹ́ ṣe nìka bíi wàláì àwọn tó jẹ́ wàlímọ̀ àpèjẹ ọwọ́ afẹ́ ṣe kí ni o ọfẹ́ fáwọn èèyàn ló ń jẹ ọwọ́ apá màálù méjì mẹ́ta mẹ́rin ọfẹ́ ṣe àkíkọ̀ ọlọ́run dẹ̀bù ọlá sí i àbó ọkọ̀ ilé tuntun ọlọ́run so oore ilé tuntun fún ọ jẹ̀mọ́ sí táà sọ́yà bí òye ọwọ́ apá ẹran káwọn èèyàn wá jẹ kìí ṣe pé òfin ṣe trading by barter tọ́mọ wá rò wípé ẹ bá ti fún mi ní one thousand èkìlẹ̀ ẹran méjì ni ó jẹ ẹ bá fún mi ní five hundred ìṣù àmàlà méjì ẹran mélòó ẹran kan sẹ́ẹ̀fílẹ̀ yóò máa ní pọ́blẹ́mù yẹn sẹ́ẹ̀rí àwọn tá a jẹ́lẹ̀ àná ó yẹ káwa náà sọ Islam ò tako ká máa ra wa lọ́wọ́ ṣùgbọ́n sẹ́ẹ̀rí ìfọ́nfà wọ̀nyẹn pé tó o bá fẹ́ ran èèyàn lọ́wọ́ gan mọ̀jẹ̀ ọ̀jẹ́jọ́ ọ̀nà wo ọdá akọ́jẹ́ ọjọ́ àwọn ọjọ́ tó ṣáájú kí ni o ọjọ́ ìnáwó kò ní dàbẹ́ pé owó oúnjẹ tí mo jẹ Yorùbá tó ní problem wà lẹ́yìn Yorùbá ní problem ẹ máa wo problem Yorùbá o ó lo òde ó ti aláìníyàn ìgbé five hundred máa fún lóde máa fún lóde ní kí ni o five hundred ọwọ́ àdó ha ha ha ha ti bẹ́ẹ̀ di ẹ̀lẹ́wà ha alhamdulillah ẹgbẹ́ àwọn gbé sọ́ọ̀mù làbẹ́ni fún stars wọ́n fi ẹran mẹ́rin sí i wọ́n gbé five alive sí èlò five alive jẹ́mọ́ bí two fifty three hundred kọ́ ni àbí ṣáàtù tí a sì ah, five alive two fifty ẹran mẹ́rin tán fún mi kan tó hundred naira four hundred ó jẹ́ six fifty ah, àmàlà mẹ́rin ìkọ̀ọ̀kan ọ̀tún lẹ́mẹ́ra pàlá ẹ̀yìn gbọ́dọ̀ ilé ìkọjá 500 yóò ọba tí èjì owó kó nìkẹ́ ní o olùládá lọ́dọ̀ ọlọ́run ọlọ́sanwó kínú oúnjẹ tó ń jẹ ẹni tó fẹ́ ṣe ìnáwó ọ gbọ́dọ̀ láníyàn pé mo fẹ́ ṣe sọ́dá kọ̀ ni ọlọ́run ṣoore fún mi mo fẹ́ ṣe kí ni o mo fẹ́ dúpẹ́ gbogbo ẹran tàǹpá ní ìsìláàmù ẹran ìdúpẹ́ ni ẹran ìjọsìn ni àwọn ìpẹran ẹbọ àìpẹran sí àárí ni ilé omi jásí pẹ́tọ́ lọ́ọ́ máa ṣoore fún ọ ìwọ tó bá lágbára màálù má pè wúrẹ́ wà lẹ́ẹ̀ màálù ní ọpa ìwọ tó bá lágbára káwọn èèyàn máa jẹ màálù kán tó máa fi kámọ̀ ti tẹ́kí ni o màálù wà láìṣe bẹ́ẹ̀ jẹ́ kán sọ pé ah tẹ̀bá rí tẹ ló ń bùgà ah, ọlọ́run ti sàánú ẹ̀ pọ̀ jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ yóò tó máa dáa fún ọ sí kódà tó bá lágbára pé pọ̀ màálù bí méjì mẹ́ta tán mọ́ dáhùn òun tó mọ kámọ̀ ti five alive ní ẹ ń bá wà bọ̀ ọ ní nǹkan kì í ṣe kó bọ̀ ọ lówó tó ṣe kí ni o tó jẹ sọ́dá kọ́ ni ṣùgbọ́n yorùbá níjọ́ tó mú bí ma ẹni mọ́ lọ mo fún lásọ ọmọ mo fún ní 200 ọwá dìdà tèmi ọwá jẹun ó sì dìde òkè ọfẹ́ gbowó rẹ padà ìtí ò níjọ́ pọ̀lọpọ̀ lògbò ní ládá lọ́dọ̀ wọn ọ̀dọ̀dọ̀ ọlọ́run òsì balada amílàtọ̀ náà ṣùgbà wọn ó ṣe wàhálà òní balada tí wọ́n bá sóre bẹ́ẹ̀ nìkan ìgbà tí wọ́n sóre oore ń bẹ lọ́dọ̀ ọtí ẹ̀ ìgbà tí wọ́n nídìí oore kò sóre lọ́dọ̀ ọtí ẹ̀ sí wọ́n lọ́lọ́run ní ìwọ́n tó sì pọ́ lórí ká wàlẹ́ ọmọ ìyá rẹ̀ ah, wàlẹ́ nǹkan lè fún lásìkò ẹ sì pọ́ lọ sóre kan fún ó ní kàtà sí ìnáwó ẹ gbéra ń jọ láì jẹ́ fóun fún ọmọ ẹ rẹra súná ṣàlẹ̀ èmi ò gbéra ìsà kò kan lẹ̀ èmi ò ó lè já sí pẹ́ni tẹ́ ẹ ẹ̀ lónìí wà láyé ó lè di ọ̀la kóhùn gan ọmọ dámà ìlú márùn mẹ́fà àfúnà ṣùgbọ́n yìí tẹ́ẹ̀ sínú rẹ lánàá láàdáa rẹ ti wà ní kíni o àkáǹtì ti yí mùsùlùmí ẹ̀ máa sọ rẹ torí sí àrí ni àbí torí kékeré náà ń bá sọ rẹ fẹ́nìkan lónìí ilé làwọn olówó máa ṣe ara wọn nìkan náà máa ṣe lóore wọn ó ti wò pé èlé yìí kò lè dáa fún tí ayé parẹ́ ilé ìwé wúlò kankan fa ilé ìwé yẹn fún ẹ̀jà fún ní 1000 aláṣọ́ lè pé oore tó ọ̀fẹ́ ṣe òní rárá ó ṣe ìtòlú ọ̀nà àrètí kíni oore ṣùgbọ́n láì bá ń ṣe yẹn pé àwọn ẹran tá ń pa yẹn ọ̀pọ̀ ẹran súná ọ̀pọ̀ ẹran bronze iléyá nígbò téèyàn bá lọ hajj tó ọba dé ní hajj ṣẹ̀rí àṣekínú rìwáyà rẹ̀ bẹ èyí táwọn èèyàn ti wá ń ṣe lórí ibú tí wọ́n dè ní ájì tí wọ́n láwọn ṣe jímọ̀ kíni o jímọ̀ ájì àdàdálẹ̀ ní òfò lábáǹdì ẹ̀ ẹwà láwọn aláàjì àwọn aláàjì àwọn aláàjì eléyìí gbòòrò àwọn eléyìí góòlù nígbà bá wá dé ní hajj ìmí inú wọn wà ní lọ jímọ̀ tí èjọba fẹ́ lọ sí kíni o pàápàá mi ọkùnrin òun náà wà bí odòkè odi jímọ̀ ti pọ̀ jímọ̀ kẹta ṣẹṣẹ kí n tó lọ jímọ̀ hajj yí àwọn ṣe bí ìdèdèrè káàkiri àdúgbò bàbá tó ṣe kí ni o tó ti ń lọ jímọ̀ fúnra rẹ̀ ṣe tá àṣọ yà bí òye ní ìsìn kí lọ́ bẹ́ẹ̀ ṣe ń jímọ̀ ọbẹ̀ pé pàṣùmà pàṣùmà wà bá ṣe kí ni o yọ wà bá akọrin pé aláàjì tó lọ mọ́kà tó bọ̀ tó fẹ́ yín góòlù gbọ̀ yà bá akọrin níjọ́ tó tún lóun ṣe jímọ̀ tó máa ṣe sìnà wọ́n mọ̀ mutí lọ wọ́n mọ̀ síranù lọ gbogbo eléyìn àdánwò àwọn àfáà náà tí wọ́n tó ń bá wọn ṣe gbogbo ẹ̀ torí àwọn nǹkan tí wọ́n ó ṣe kí ni o tí wọ́n ó rí pọ́n láńbẹ̀ kọ́lọ̀nkọ́jọ́ kó ṣe ìjẹ́ ẹ̀mọ́ wa ní ìrọ̀rùn alimoyin ṣe ráwà tá a Allah tó bá ti di pọ̀ ń pa ẹran ọwá ń pẹ̀rún òbejì wà láì ṣíríkù ẹ̀ ń ṣe ọdún eégún abẹ́ ẹlẹ́ǹsókè ìbàdàn ẹ̀yìn arábàdàn ẹ̀ ń sọ̀sùn òṣogbo ẹ̀ ń ṣe agẹmọ ẹ̀ ń ṣe kíló pẹ̀lú àwọn òòṣà táwọn èèyàn wọn ṣe ń lẹ yorùbá yẹn ẹ wá pa ẹran mùsùlùmí ò gbọ́dọ̀ jẹran ẹran ṣíríkù ẹran kí làgbé jẹran lálẹ́ báwọn èèyàn jó ní kérésì náà ẹran ṣíríkù ẹran kérésì ọlọ́sẹ̀ kan náà àwọn ọ̀gá wọn kú sọ́njọ́ ní kúmóyì ó ní pé kí ni o olóòsà ọdún òsà ọdún kí ni o ọdún òsà òun lọ́dún kérésì mùsùlùmí ò gbọ́dọ̀ àwọn apẹran nítorí òsà kò sì gbọ́dọ̀ máa jẹ ẹni wápa nítorí òsà àbí nǹkan mi lẹ́yìn ta ni lẹ́yìn ọlọ́run táàbà ti pa ẹran ká pa ẹran fún ta ni o Allah torí wípé gbogbo ẹ̀dá láyé tó bá ti di pé wọ́n fẹ́ máa pa ẹran àbọ̀ fẹ́ máa pa adìẹ àbọ̀ lọ pa nǹkan fún nǹkan míì lẹ́yìn ọlọ́run kọ́mọ̀ pé ọ̀kan nínú àwọn ṣíríkù ńlá òun ní kí ni òun lòun ti ṣe kọ́lọ̀kọ́lá èmi àti yín nínú eléyìí a dẹ̀ ti sọ ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nínú rìwáyà àdí ìfẹ́tọ̀dà níbi ọ̀sánlá tán fẹ́ kọjá náà òlú kan lásán ní tí wọ́n pa òtà díẹ̀ bó ṣe sorí gbúlọ́dọ̀ ọlọ́run ọ́tàjẹ́ ẹlẹ́ fún òòsà fún nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ra bákan náà anáfírù anáfírù ni pé kéèyàn máa ṣe ìjẹ́jẹ́ a gbọ́dọ̀ ṣọ́ra fẹ́lẹ̀ náà ṣe rí anáfírù yóò kọ́dù bí yí mí bàkì a fi máa gba àkàn lọ́wọ́ àwọn ni wọ́n lọ́rùn lẹ́sàbàkì ìlànà ọlọ́run ilé islam faramọ́ kéèyàn ó ṣe náfúlù kéèyàn ó ṣe jẹ́jẹ́ ìwọ ọlọ́run tó bá sọdí báyìí fún mi àbí tó bá lámẹ̀mọ́ aburú báyìí màá gbáwẹ̀ fún ọ sẹ́rọ ní májẹ̀mú májẹ̀mú àkọ́ni pé wọ́n tó o fẹ́ jẹ́jẹ́ ìtò fi jẹ́jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan halal kẹ́nìkan ní ah, ìwọ ọlọ́run wàláì tí ń gbé ilé fásit sọ́ọ̀tì wàhẹ́gì màá mú ìgbórẹ́gájí mẹ́ta ah ìgò sí máa ń ṣìnà máa mú mẹ́ta ìwà ara kírètì gúdà mẹ́jọ fáwọn èèyàn ìfi dúpẹ́ fọlọ́ jẹ́mọ́ rẹ́gájìn sọ́bà tọ́lọ́ọ̀mù ṣé gúdà bá tọ́lọ́ọ̀mù ẹ̀ dáhùn ọ gbọ́dọ̀ fi dúpẹ́ fọlọ́ọ̀mù ìtọ́ ọkọ́ seun náà vírú ẹ̀sẹ̀ ni tàbí kó ní pé ah ìwọ ọlọ́run tó bá ṣe nǹkan báyìí fún mi ọmọ obìnrin tí lọ́lọ́ kan máa sì di pé kí ni mo bá ṣe sí i tàbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n lọ́ọ́ mẹ́lẹ̀ ṣèkọ́ báyìí fún mi máa di pé mo lọ jó mọ́tò mọ́tò yẹn ná ìtò òfìsẹ̀ náà vírú ọ̀gbọ́dọ̀ jẹ́ nǹkan ẹ̀sẹ̀ àbí nǹkan àbínú àbí nǹkan yàpọ̀ ọlọ́run jẹ́mọ̀ sí táà sọ́yà bí òye bákan náà ìwọ tó fẹ́ ṣe náà vírú yóò jà sí pé á ń yẹ̀kú náà náà vírú kàlílà ọlọ́run nìkan la lè ṣe fún kódà gbọ́ ìyàwó ọ̀gbọ́dọ̀ ṣe náà fọ́pẹ́ àfà tẹ́ bá sì bá wa sọ léyà lọ́dún mo fọlọ́run búra ń gbá mẹ́ta ọgbà rẹ̀ àbí ọgbà fọ́kọ rẹ̀ ṣe náà fọ́pẹ́ tí sọ fún ẹ wá lè máa o láàrin ara yín o àfà tẹ́ tó bá fẹ́ ṣe ọkọ oníkọ́kọ́ rẹ̀ ọ̀lẹ́ ní kọ̀gbà awẹ́ súnà mà látijọ́ yìí gbogbo mọ́ndé tó ṣe yọ́ sáà jẹun káàkiri àfa ẹ ti gbà rẹ ti pẹ́ ọ̀la ìjẹ bá ó ti àmú oúnjẹ táàfà rẹ láìkì tẹ bá sì gbà rẹ lọ́la mọ́ẹ́mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́jì tẹ láìkì ọ̀la ìmọ̀ fún mi ìgbà yìí sí i ìfẹ́ sí i ìfẹ́ kẹ́kẹ́ sí i ìfẹ́ sí i ìfẹ́ ewúwẹ̀ àfa àwọn omi ìnẹ̀ ọgbà láàdá ibù kí wọ́n ọmọ gbá àwẹ̀ ìjọ yẹn bóyá ò nírun wà láì ọgbà láàdá látara àfáà rẹ̀ torí pé o ṣe lójú ọ̀yìn sí kẹ́ni o tọ̀lọ̀ àfà ẹ̀ kàkà fi láti jímọ̀ bí mẹ́rin sẹ́yìn tẹ́ bá ti jíbà ìlú sẹ́yìn ìgbà tẹ́ bá ilé ó ti rẹ̀ ẹ̀ kàkà fi tẹ́ bá dẹ̀ kàkà fi lórí pẹ̀lú àṣọ ọlọ́ ẹ̀yìn bàbá yín fi kíní bàbá yín fáfà o sílẹ̀ ó sì àfà sí kàkà fi òsíwọ̀n náà rí o ọba ní five alive ló jẹ́ káfà rẹ̀ láti five alive ọ̀rà ní two fifty òun ká kíni o sọ́rọ́tù lè ka lórí aráàfù kọ̀ọ̀kan tọ́ka ìwọ tó ṣe lójú kòkòrò wọn ló ṣe kíni o ọgbà láda èyí ẹsẹ̀ pọ̀ jẹ́jẹ́ o ṣe ní kíni o ojú ọ̀yìn ojú kòkòrò sí tọlọ́run ṣùgbọ́n kéèyàn wá jẹ́jẹ́ fún yàn liman lilayi wahda ọlọ́ọ̀nì kalamọ́ jẹ́jẹ́ fún ẹlẹ́kẹta yóò já sí pé wọ́n tó o fẹ́ jẹ́jẹ́ ìtò o fẹ́ fi jẹ́jẹ́ yẹ̀kúnù mi máa fi wúsẹ̀ ìkà wà tọ́ọ̀kọ̀ tíkà wà kùdẹ̀rọ̀ tíkà yóò jẹ́ nǹkan tí ń bẹ níkàápá ní rẹ tó o níkàápá lé lórí tó o lágbára lé lórí àjọmọ́ ìbọn tí mò ń sọ yé kí n sọ pé ọlọ́run ìwọ ọlọ́run tí má sì lọ ájì lọ lórí tí ń bèèlè lọ ájì lọ́dún ah ìwọ ọlọ́run tí ń bèèlè lọ ájì lọ́dún governors of the Ọ̀yọ́ state màá sọ di mọ́sálásí jimẹ̀ governors of the màá sọ di kíni o mọ́sálásí jimẹ̀ táàmù kí jimẹ̀ bẹ̀ mo wá dé ní ájì mo bá ṣe kíni o mo bá káwọn ọmọ ilé kí ó lẹ́yìn àbá lọ bí two hundred la mú kí ló pẹ̀ dání náà gbogbo aláwùjọ àlọ́yọ̀ state àfáà wà lẹ́yìn tó súnmọ́ wọ́n palẹ̀ gbogbo yín mọ́ tán kí ló tó sùn pé kí lẹ wá ṣe à bọ́sà adéhùn ọlọ́run ni <laughs> mo ní ti gbélé lọ ájì lọ́dún yìí mo wá gbá gọ́fúnà sọ́fíìsì mo fẹ́ sọ fún gọ́fúnà ajímọ̀ wípé ọ́fíìsì rẹ̀ yóò mo ti bọ́lọ̀ ṣàdéhùn o pé máa sọ di mọ́sálásí kí ni o <laughs> mọ́sálásí jímọ̀ ẹgbẹ̀ sí ìpínlẹ̀ gọ́fúnà sọ́fíìsì jẹ́mọ́ ẹ̀dá mi lóòní ìtí ò sí ìkàpá ni mi mo wá fi ń ṣàdéhùn fọlọ́run àbí kí lọ́pẹ́ ìwọ ọlọ́ ìwọ ọlọ́ tí ń bèèrè lọ ájì lọ́dún tó o ṣe ń rọrùn fún mi tí mo lọ ájì ah tí ọmọ nǹkan tí máa ṣe kòkó àwòsì máa fi ṣe sọ́dá pọ̀ èmi mo ní kòkó àwòsì ṣé èmi mo ní kòkó àwòsì jẹ́ máa èmi kọ́ ìyìn ní kàpá ni lórí ẹ̀ mo wá ní ìwọ ọlọ́ tó o bèèrè ṣe ń rọrùn fún mi tí ń bèèrè lọ ájì lọ́dún yìí wàláì tí ń bá dé táàmù tó bá tẹ̀lé àbọ̀dún tó bá tẹ̀lé ọmọ mẹ́ta ni màá fún ní scholarship ní mufliwun high school mọ́lágbára bí ìlàgbára rẹ̀ èmi mo ní sùkúù mo lè fọmọ ní scholarship bẹ́ẹ̀ mo wá ń ṣàdéhùn lórí governors of the state ṣe mo ṣe kí o ni mo ní mo ń ṣe ìjẹ́jẹ́ lórí kí ni o kòkó àòsì kí wọ́n á dín kòkó àòsì ẹ̀yà àlàkùkọ àti ẹ̀gbọ́n twenty five story building ó yẹ sọ kalẹ̀ wọ́n ní kí ẹ̀yìn mo fẹ́ fi ṣe sọ́dá kọ̀ níṣẹ́ mo ti bọ́lọ̀ ṣe jẹ́jẹ́ àáfà èèyàn dé yàrá òní jìyà tàbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n á ní ìwọ ọlọ́run ìwọ ọlọ́run tọ́lọ́ tó ti gbélé lọ ájì lọ́dún yìí màá máa ẹ máa gbọ́ mi o màá máa ṣe náà fílà ọgọ́rùn-ún fún ọ lóru màá wá máa forí kanlẹ̀ ìmọ̀ ẹsẹ̀ òkè ìfi orí kanlẹ̀ èmi ò ní fẹsẹ̀ kanlẹ̀ mọ́ kọ́lọ́wọ́ lè mọ̀ pé mo fẹ́ ṣe náà fílà gidi màá wá fi orí kanlẹ̀ màá na kíni sókè o ẹsẹ̀ òkè ṣé mo lágbára rẹ̀ tàbí ẹ̀kọ́ ìwọ ọlọ́ọ̀ <clears throat> mo lè ka kùránì mọ́mọ kùránì ká tí ń gbére lọ ájì lọ́dún yìí kùránì mẹ́ta ní máa parí lójoojúmọ́ kódà kí n má sùn kí n má sùn rárá ìyìn lè parí kùránì kan lójúmọ́ débi pé mẹ́ta nígbà tó ṣe pé yóò ní ṣe nǹkan mi ọ̀ sátọ̀ ọ̀ yàgbẹ́ ọ̀ jẹun ọ̀ lọ mọ́sálásí débi pé kò sí bó ṣe ní sùn ibi bá ti ń kà lọ yọ́ọ̀rì ọ̀hún sùn mo wá ní wọ ọlọ́run kùránì mẹ́ta ní màkà fún ọlójoojúmọ́ sí mo lágbára rẹ̀ sẹ́yìn tó mọ́lé ká kùránì lè òtọ̀bẹ̀ sí mọ́lé ká kùránì lẹ́ta ilé ká yóò jẹ́ pé ń táàfì ṣèjẹ́jẹ́ yóò jẹ́ nǹkan tá a ṣe kí ni o ká lágbára ẹ̀ ọlọ́run láwọ alábọ̀ lọ́rùn kí la wá fẹ́ lò ń bi eléyìí òun ni pé tá a bá ti lè ń ṣèjẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run jàmáà kí ni ọmọ jẹ́ o ṣíríkù ẹbọ ni ẹ jẹ́ ká ṣàkíyèsí àárín kọ́lọ̀kọ́lá wọn gbogbo àwọn tí máa jẹ́jẹ́ fún ọ̀sà tó o bá fáwọn lọ́mọ àwọn ò fi rúwọ fún ọ àwọn ọmọ bí wá síbi rẹ lọ́dọọdún tó bá fẹ́ lọ ilé ọkọ yóò wá yípo ráǹdì rẹ yóò wá pẹran fún ọ orí ibú lélẹ̀ o gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ gbà àjà ìlíyà kọ́ lọ túbà lọ ọ̀dọ̀ ọlọ́run kọ́ mọ̀ gbọ́mọ kankan lọ di àáfàá ní àbí bẹ́ẹ̀ tí ẹ̀ kọ́ àwa nífẹ̀ẹ́ nǹkan mi aw yuhibbu kama yuhibbu Allah àbá tó wá ń lọ nífẹ̀ẹ́ nǹkan mi gẹ́gẹ́ bá a ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ṣíríkù ni nígbà bá déwájú ẹ̀rí yín náà pèrè ṣíríkù lè mahabba ẹbọ nínú kíni o ìfẹ́ràn sẹ́ẹ̀ mọ̀ pé ìfẹ́ràn yẹn ló sún àwọn kan ní mùsùlùmí tiwa náà débi tó ń ṣẹbọ látara àwọn tí wọ́n kà fún lórí ẹ̀sìn nígbà tẹ́ ẹ bá rí mùsùlùmí èmi ti fojú ara mi rí wọn ọ̀sọ́ yóò nítàn mo fojú ara mi rí nìbàdàn láàrin ọlọ́run ṣògo sí amúlòkó nìbàdàn tí mo wọ mọ́tò tẹ́lẹ̀ bísí Sheikh Ibrahim Niyas bísí Sheikh Ibrahim Niyas shirk wà láì ẹbọ tí ò rújú èèyàn wọnú mọ́tò kó ní bísí mi láì pẹ̀lú ọkọ̀ ọlọ́mọdé òkò kí ló rí jẹ̀ náà ó ní bísí Sheikh Ibrahim Niyas yes mo fetí ara mi gbọ́ mo sì fojú ara mi rí ni wọn à sọ ní sórí ẹgbẹ́ mi lẹ́ni ẹjọ́ kò sí jàlábí àwa ìtìlẹ̀ tó wọ̀ èyí wọn náà mọ́tò kò fọ́kọ ọlọ́run jókòó ó kọ kí ló fi jókòó ó kọ sí Ibrahim Niyas torí pé ó nífẹ̀ẹ́ sí Ibrahim Niyas ọkà kún pé òun nídìí ọlọ́run tá lòun nídìí o ṣé Ibrahim Niyas yé sọ fún ọtọ́ ọba bú ọlọ́run ẹlòmí ò ní react ìwọ rárá sọ nǹkan díẹ̀ nípa ṣé ìbọn react àáfà tó bá rí ìbọn yóò ní ọgbà irú ẹ̀ náà ń sá àwọn èèyàn lónìí tó bá ti di pé o nífẹ̀ẹ́ bóyá lórí ẹ̀sìn yín bóyá òṣàṣọ kan kí bóyọkọ rẹ gan ni iní máa ń fa káwọn èèyàn máa yapa ọlọ́run látara pé wọ́n ń tẹ̀lé ta ni o ẹni tí wọ́n nífẹ̀ẹ́ ọ ń sàwọn olóṣèlú náà èyí tó ga sọ nìyẹn èyí tí kìnnìkan sọ nìyẹn nígbà bá wá yá tẹ wá sórí ibú papọ̀ ẹ wà máa sá fúnra yín jọ gbogbo àgbẹ̀fẹ́ aláàkìláwù gbogbo àwọn tẹ́lẹ̀ náà rò pọ́mọ̀ ìyáàgbẹ́ ni wọ́n wòrìgbò wọlé kò rí òsùn ni wọ́n wọlé wọ̀dé ni wọ́n máa sá fúnra wọn dọ̀ta àfàwọn ìlànà mọ̀tẹ̀kì àfàwọn tó bá jólùbẹ̀rù ọlọ́run nìkan ló kù torí náà ká nífẹ̀ẹ́ èèyàn nírúfẹ́ eléyìí tá a máa ń ní sọ́lọ̀ jàmọ́ ara kíni o ara ẹgbọ́ tá a gbọ́dọ̀ máa sọ́ra fún òun ni àáfàá ní sẹ́ wá rí fàkúlù kọ́ọ́lé àwọn ètì kọ́ọ́dé àwọn amẹ́lé àmọ́rọ̀ lọ́ọ̀bì amọ̀rọ̀ ìjábé àwísítì ìbábé fàṣọ́rífù wúlì gẹ́rì lá ìṣirikọ́ sẹ́ẹ̀rí gbogbo nǹkan tó lọ ń bá pa wá láṣẹ nínú ọ̀rọ̀ ọlọ́run ní tẹ́ bá fẹ́ kírun ẹ máa ní sẹ́mi Allahu limani hamida ó wá sọ wípé sẹ́mi amuhammadu limani hamida sẹ́mi ajibirilu limani hamida sẹ́mi àìsọ̀rọ̀fíìlù limani hamida ọlọ́run ẹni subhanallah wọ́n ni subhana isa subhana jésù you know praise the God praise the Lord praise the living Jesus gbogbo ọ̀rọ̀ tàbájọ́ pé ṣẹ̀ríà ni a sọ àbáwọn àdìsọ́kàn àwọn àgbàgbọ́ kan tó fẹ́ kó wà nínú ẹ̀mí wa àbáwọn iṣẹ́ kan tí wọ́n pa wá láṣẹ ká máa ṣe yálà wọ́n ṣe ní ọ̀ranyàn ni o àbí ṣẹ̀ríà fẹ́ ká wá lọ ṣe fún nǹkan míì lẹ́yìn ọlọ́run kí ni ọmọ jẹ́ o ṣíríkù ẹ̀wọ̀n ni jàmbá ṣe tá a bá ṣàlàyé fún wa yìí ó nídìí ìfarabalẹ̀ ọ̀rọ̀ ẹbọ tá a bá sọ láàrin ọdún méjì ó tó bẹ́ẹ̀ ó ṣe kéde o ó jù bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ táǹkì gbogbo àwẹ̀ táǹgbà adárùngbọ̀nsí ṣògbòdò fòókè àńlòjáàbù abojú alogílọ́ọ̀fù alosítọ́kìn à ń gbáwẹ̀ monday thursday à ń ṣe náfìlà òru à ń ka kùránì à ń lọ wáàsí lọ kéw à ń sanwó sítọ́lọ́ọ̀ à ń sanwó pẹtrol mọ́sálásí àfà gbogbo tá à ń sọ wà láì tí ẹ bọ́ bẹ́ẹ̀ lé wọnú ẹ̀sìn èèyàn rà mọ́ náà kìí ṣe pé yóò lo ọgọ́rùn ọdún 1000 years sínú náà kò ní jáde mọ́ láíláí tó bá ti di pé èèyàn wá ń ṣẹbọ ó ń lò jáàbù ó ní sòrò díẹ̀ ọlọ ní olóògùn ó ní sòrò díẹ̀ ó ní ọmọ àpapọ̀ sọ́sẹ́ ó ní sòrò díẹ̀ ó tún ń gbé kìnní ó ń sọ ó ń gbé kan mápá ó ní sòrò díẹ̀ ó ní kankan tí máa ta ní omi kó tó fi wẹ̀ ó ní sòrò díẹ̀ ó lè tí ọkọ̀ fi kan orí ahọ́n láàárọ̀ kó tó jáde àáfà gbogbo téèyàn ń ṣe ní ẹ̀sùn ọba àjẹ́ ni torí láyé náà ṣọ́ọ́kítà láyé àbàtọ́ ná amẹ́lúka iṣẹ́ ọba àjẹ́ ni ìwà láwá ṣọ́ọ̀kù làhábìtọ̀ àmọ̀ kánú ìyá àmẹ́lú téèyàn béèrè lọ ṣe bọ́ gbogbo sí ọba àjẹ́ ni tọ́lọ́run tó fànà bí wa Muhammad sọ́ọ́lá àfà ìwọ tó ọjà nàbí gan tó ọba lọ ṣe bọ́ iṣẹ́ rẹ̀ ọba àjẹ́ kéde pẹ́sẹ̀ rẹ̀ ọba àjẹ́ nìkan ó tó jẹ́ gbogbo ìjọsìn tọ́lọ́run bá ní a ṣe ká lọ máa ṣe fún nǹkan míì lẹ́yìn ọlọ́run kí ni o ọlọ́run àáfàá níṣẹ́ ráwọn nǹkan tá a tún sọ yóò ní wà kúlù mọ́ sábà kan yóò á kúfùrọ̀ náà yìí lákín láfdùl kúfùrì rìmúmọ̀n yúhá bil ìbá wàlìstìkbà máa tẹ̀sídẹ̀ẹ́ àáfàá níṣẹ́ ráwọn tá a pè ní ṣíríkù nígbà míì àwọn àáfàá tó pè ní kúfùrù wọ́n tó máa gbé ní kíni kèfèrí ni ọ ẹlẹ́bọ ni ọ kèfèrí kèfèrí ẹlẹ́bọ kèfèrí ẹlẹ́bọ ni ọ kèfèrí burúkú ni ọ ṣe é pé bá a ṣe lè kírun lẹ́yìn kèfèrí láà lè kírun lẹ́yìn kíni o ẹlẹ́bọ bá a ṣe lè jẹran tẹ́lẹ́bọ bá pa láà lè jẹran títa ní bá pa o kèfèrí bá a ṣe gbọ́dọ̀ sí kèfèrí sínú tẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ sí ẹlẹ́bọ sínú tẹ́ kíni o mùsùlùmí ṣèdájọ́ yẹn yà bí òye ó yà bí òye bẹ́lẹ́bọ̀ ò ṣe lè jogún mùsùlùmí bẹ́ẹ̀ ni kèfèrí náà ò lè ṣe kí ni o ní ò lè jogún mùsùlùmí àáfàá ni wọn máa pè ní ìkọtọ ọlọ́run kú fúrú gbà mí ṣùgbọ́n gbólóhùn ká ní kèfèrí ní nǹkan àbí lè yàn òun tó wà jẹ́nẹ́rà òun kárí ṣùgbọ́n a máa ń lo òun gbà mí fún pé kéèyàn ó ṣe gidi mọ́ká kéèyàn ọlá gidi kẹ́mi èèyàn ọga sítọ̀ ọlọ́run pẹ̀lú pé èèyàn sì mọ òdodo lẹ́mìí jẹ́mọ́ ẹ̀gbọ́ àníyé sẹ́rí ọmọ àwọn pastors tẹ̀wọ́ yẹ wọ́n gbà pé ìsìláàmù ló ní ṣùgbọ́n nítorí ìdá mẹ́wàá àtàwọn nǹkan tí wọ́n kò jẹ sí wọn gbogbo ẹ̀ tó ti já sí wípé ọkọ̀ tọ́lọ́ tóun náà sì mọ̀ pé kèfèrí ni wọ́n afáàníṣẹ́ tó wá rí wàṣákù wàtẹ̀kdì wàlìrọ́k sẹ́ẹ̀rí kéèyàn ọmọ ṣe yèméjì sítọ́lọ́n sẹ́ẹ̀rí ọ̀rọ̀ ṣákù àìsàn kan bẹ nínú àwọn spiritual problems a máa ń pè ní wáṣíwáṣà ọlọ́run mọ́jọ sílẹ̀ sẹ́mi àti yín ẹ̀rí bọ́lọ̀ ní alẹ́bí yìí wáṣíwíṣù fíṣù lórí nurse minal jinnati wan nas sẹ́ẹ̀rí wọ́sọ́sà èṣù máa fi ń wí ní èèyàn ní kọ́lọ̀ mẹ́jọ láyé láàrin ilé àti sẹ́ẹ̀rí àìsàn yẹn ara àwọn àìsàn ẹ̀mí ni ara àmúrọ́dú àlùkùrù àmúrọ́dú ara àìsàn ẹ̀mí ni wọ́sọ́sà tọ́lọ̀ èyí ó sì máa ṣe iyèméjì lórí ẹ̀ àlùwàlá àmì tó mẹ́ta kìlú mẹ́ta mo sọ ní ìṣó mo ṣàlùwàlà lẹ́ẹ̀kan tọ́ mọ́tò sí ńlá ní ìṣàlùwàlà mo fomi fún aṣọ ní fún aṣọ tọ́lá ti fẹ́ tọ́lọ̀ mẹ́ ìwáṣíwáṣà ni ìwọ tí bá mú máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ìlà ìlú ṣe máa ka ọ̀pọ̀lọpọ̀ ayatollah lè pèsè kó o sì máa ka àwọn àṣkáàlù àwọn àwọn àṣkáàlù ọ̀nà kó o sì máa dúró tọ́lọ̀ jama ọ wà lórí ìlú báyìí èso ọmọ kọkọlọ sí ìṣó ah, jáde fún ìwé ìṣó ọ̀jáde ọmọ àgbì Hatta yẹ́sùmọ́ àsọ́wọ́tà àwòyẹ́ jìdàrí à tó fi gbọ́ pùú tàbí kó gbóòrò tó bá ti gbóòrò kọ́ gbọ́ pùú máa báwọn rẹ̀ lọ èṣù ló ó ti gíbọ̀ fún ọ̀run wáṣíwáṣà máa ń bẹ́lò ní èdè gbígbé tó bá tó fẹ́ jẹun gan àwọn ti fi pọ́ìsì ní wọn fi sínú ẹ̀ ti fi nǹkan sáṣọ wọn ò fi nǹkan sí wáṣíwáṣà àìsàn bú ni tí ẹ̀mí kéèyàn máa ṣe iyèméjì sódodo rà ní ọ̀rọ̀ ọlọ́run kì í sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ èèyàn ni ṣáàpù àmàdé rẹ̀ ànábì àsálà òjìṣẹ́ ọlọ́run kì í sójìṣẹ́ ọlọ́run a gbọ́dọ̀ ṣọ́ra pòwé lè tẹ̀kìdìbù kéèyàn máa pè tọ́lọ́run nírọ́ téèyàn máa pè gbòdòdò kéèyàn ó pè ní kẹ́ni irọ́ ìkọ́tọ́lọ́run gbogbo eléyìí àti kéèyàn ò gbórí kúrò níbi tọ́lọ́run àáfàá ń fẹ́ ráwọn nǹkan ìtọ́ bá ń ṣẹlẹ̀ sí yìí ó lè sọ̀yàn di monafik yóò jẹ́ kéèyàn ó wọnú anifak ó ti di nǹkan mẹ́ta báyìí tá a fa àṣọ láàrin ló méjì ṣíríkú kúfúrú nifak ṣíríkún kúfúrún nifak ẹbọ ìkọtọlọ ìsojú èjì ṣé àwọn pé mùnàfíkì yìí àwọn hypocrites tọ́já sí wípé wọ́n fi kúfúrù ìkọ̀tọ̀ Ọlọ́run sínú ṣùgbọ́n kí ni wọ́n mọ̀ fi ara ayé o Islam wọ́n ṣe ìbùtọ́nù kúfúrì wá ìdáàbò Islam wọ́n fi ẹ̀yìn pé ah, ara yín láwa ah, mùsùlùmí láwa ṣùgbọ́n lẹ́nu wọn kí lọ́wọ́ àbẹ́ ìkọ̀tọ̀ Ọlọ́run inú wọn lẹ́jọ́ wọn ju bá gbàgbà kérésì lẹ́jọ́ wọn jarẹ́gbẹ̀ẹ́lẹ́gún lẹ́jọ́ máa sọ̀rọ̀ lójú ládùúgbò kọ́lọ́kọ́lẹ̀ mi àti nígbòrò rà dáadáa jama àáfàá níṣẹ́ wá rí ẹbọ tá à ń sọ yìí ẹbọ tá à ń sọ yìí ó tó kó sínú ìtìkọ́dù màbúdín áhà kéèyàn tó mú ẹlòmíì téèyàn ọmọ ẹjọ́sìn fún yàtọ̀ sọ́lọ́ sẹ́rí ó lè má jẹ́ èèyàn this time ó lè jẹ́ thought ìròrí ṣe ẹ̀ báwọn kan bẹ tó máa kú tán bìlífù nù gbogbo àwọn ìròrí àrístótù ṣe ẹ̀ mà àrístótù ẹ̀ mà àrístótù ara àwọn philosophers ara àwọn fàlásífà tán ti lọ òun ni àrístótù ṣe ẹ̀ láwọn èèyàn mà àrístótù o ẹlòmíràn pa àrístótù ẹsẹ̀ kù láìpẹ́ àrístótù ti wáyé ṣáájú ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ara àwọn kèfèrí olórí ibú ayé ọjọ́ tipẹ́tipẹ́ ni òun làrí sótù dóní àwọn tó bá lọ ṣe sociology ní universities àwọn tó lọ ṣe philosophy àtàwọn related courses they can't do without even àwọn tó lọ ṣe education pẹ̀lú kí ni o àwọn theories àrí sótù ẹlòmíì believe àìmọ̀ oh, ah, pèmí láàrístótù inú rẹ̀ ó tó dùn mí àrístótù ah, bàbá àrístótù inú rẹ̀ ó tó dùn mí ọmọ ilẹ̀ gẹ́ẹ̀sì wọ́n pè lólórí ibú inú ẹ̀ṣẹ́ kí ni o inú ẹ̀ dùn àwọn kan bẹ kí náà jọ́sìn fún ìròrí kí ni o Aristotle àwọn kan ìròrí Karl Marx òun náà ṣe kí náà jọ́sìn fún ṣe ẹ̀gbá àwọn kan náà Yorùbá wọ́n bìlí pé Awólọ́wọ̀ làwọn fi ọmọ ẹ̀yìn Awólọ́wọ̀ Awólọ́wọ̀ tó ẹgbẹ́ kẹfìrí kan kẹfìrí ọ̀tọ̀ ọlọ́nkan tó kún ní orí ara àwọn tó jẹ́ pé wọ́n gbógun ti Islam ní Nàìjíríà tójú wọn ti ń já nínú sàárè báyìí jẹ́mọ́ kẹ́nìkan àwọn sọ pé àwọn ni awo east àwọn ni kinní kan èèyàn a máa ń sin ìròrí tó jẹ́ pé you be worshippers of thoughts tó jẹ́ pé afkar àwọn ìròrí àwọn kan àwọn nǹkan tó ti gbé kalẹ̀ kan ni wọ́n máa ṣe kí ni o lọ́mọ jọ́sìn fún àfáà ní tàbí ẹ̀kọ́ tẹ̀sùrùkùn àbúdìnnà àkàrà máa lọ tàbẹ́lómi ti ẹ̀rẹ́ ẹ máa gbọ́ tẹlómi o ó ń sin lọ ṣùgbọ́n ó gbà pé ọlọ́run nìkan ò tó o èyí ọlọ́pọ̀ jù láàrin tiwa nílẹ̀ kíni nílẹ̀ yorùbá ẹ bá o programu kan bí ọdún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn ó ti lọ́dún márùn tí ń bá rántí bíbí bíi wọ́n ṣe programu kan ní mayadede àbí tẹlifíṣàn bàdàn bíi wọ́n gbé kan wá náà bàbá aláwo lọ́yọ̀ọ́ state yìí ẹ bá o programu yẹn ọ̀ràn tí mi ìrántí ó pẹ́ tán gbé wá ó ní sẹ́ẹ̀rí ọlẹ́ àwọn muslims àtàwọn christians wọ́n mọ̀ bára wọn jà pé muslims ó ní bá wa lápọ̀ christians ọ̀là wọn lápọ̀ jù olóòwò wa máa fi rẹ́rìn ó láwọn bàbá aláwọ̀ lápọ̀ jù àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn aláṣẹ kí ni o àwọn alápọ̀ jù ó ní ẹjẹ́ wọn máa tọrọ àwọn jẹ ó ní kò ju ni àbábùbá náà ní ààrùn <laughs> nígbà tó mú analysis wa àwọn babaláwo lọ́pọ̀ jù ẹjẹ́ èso tọrọ fún ní gbogbo àwọn àfáà yìí dẹ̀ ní ìwádùn àwọn gbogbo àwọn pásọ̀ nígbà wọn bá dórí ìkí wọ́n sọ́ọ̀sì tí wọ́n ta ọjọ́jẹ́ olùwàsá dìjì ẹ mọ ilé muslim ìbẹ̀ dápẹ́ ilé ike wa ní muslim ẹ ti mọ̀ ẹ ń sọ́ọ̀sì kan bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níbi ẹ̀yìn báyìí fẹ́ pé tọ́lẹ́ẹ̀tì wa líǹkì sọ́ọ̀sì yẹn ìgbó wọn mọ́ nísìnyí ọlọ́ọ̀tì ọ̀dí bá mi dùn bó lẹ́nu ń tọ̀ ní kan nílé ara níbi tí mo rẹ́rìn <laughs> nígbà tí wọ́n tọ̀ ó ní ẹ̀mí olúwa sọ fún mi wípé nínú ẹ̀yin tẹ́ ẹ wà nílé ìjọsìn ẹ̀yin lẹ́rù ra jẹnẹrétọ̀ sí ṣọ́ọ̀ṣì lọ́dún èèwẹ́ èèwẹ́ ẹ̀mí olúwa sọ fún mi pé nínú yín láti rẹ́ni tí ó ra mọ́tò fún èmi wòlíì ẹ̀mí olúwa sọ fún mi pé nínú yín láti rẹ́ni tí ó kan àwọn àga gidi wá sílé ìjọsìn ẹ̀mí olúwa sọ fún mi pé ẹ̀yin ò lówó lọ́lọ́dún èèwẹ́ èèwẹ́ ẹ̀mí olúwa sọ fún mi pé ẹ̀yin ò lówó lọ́lọ́dún èèwẹ́ èèwẹ́ téèyàn bá ti lè kó àwọn èèyàn jọ súnú ọlọ́run ni pé dáadáa ọmọ ṣẹlẹ̀ sí wọn àdánwò náà ọmọ ṣẹlẹ̀ sí wọn ẹ ṣàdúrà o ẹ ṣàdúrà ẹ ṣe pé o ẹ ṣe pé ṣùgbọ́n yàtọ̀ ní pé tẹ́ ẹ bá tó wá jẹ́ ní eré tẹ́ ẹ mọ́ ń bẹ lọ́hùn ọlọ́run máa fi àdúrà yín dékèrè po àwọn àdánwò ìmọ̀ àwọn ọmọ bọ́ọ̀lù tán mú tí olówó jáde nù wọn àwọn ọmọ kóòtù olówó wà nù wọn bẹ́ẹ̀ yẹn lọ sọ́ọ̀sì ẹgbẹ́ lọ́ba ti yóò lówó yóò lówó ẹni tí ó sì tè yọ tàlákà bí èkúté kíni o ṣọ́ọ̀ṣì wọn náà èèyàn jẹ́ àfáwọn aláṣí olówó pọ̀ ní tiwa náà gbólóṣì náà sì pọ̀ ní tiwa ṣùgbọ́n òun ní aṣọ lọ́dẹ̀ pé ẹ̀mí olóṣọ pé mẹ́tẹ́lì bá ti lówó ẹ̀yin ò ní gbàgbé ilé ìjọsìn yìí ẹni tó ń sọ fún wa ó ń tọrọ lẹ́nu ìjọ ọba ti lówó ẹni ọlọ́ba ní olówó lọ́dún yìí kọ́ka gàwá sọ́ọ̀sì o kọ́ra jẹnẹrétọ̀ wípé director sẹ́ẹ̀dẹ̀ rí pẹ̀lú bí tí ti lọ yìí ẹ̀dídìkẹ́ fún church ní hundred thousand ẹ̀sìn ẹ̀kọ́ gbọ́dọ̀ kọjọ́ ọ̀tọ̀ láwọn wọ́n bá sunday ó yàn gbọ́dọ̀ kọjá kí ni o ìjọ wo lọ̀tọ̀ la títí bá ti adé fi ọ̀la yọ̀lọ̀ hundred thousand náà káàkiri tó ló fi nǹkan burúkú bá ọ̀sán ni kò gbọ́dọ̀ kọjá ẹ̀ lóòótọ́ tí withdraw kí ni hundred thousand kéèyàn wá bá ẹni tí ò ní twenty thousand lákàntì kó ní pé tí èdè ọ̀tọ̀ la ẹ̀ gbọ́dọ̀ mọ́fà ní two hundred thousand jama àkọ̀yẹ̀ tó tọ́lẹ̀ lákàntì yọ ọmọ wa káàkiri tí wọ́n fi kí ní bá sọ lọ́wọ́ àwọn kan ìjànà burúkú wọn ìyẹn ní ọmọ ìsọ́pẹ̀ wọ́n lẹ́mọ̀ wá tara yín jẹ mùsùlùmí ọ̀làwọ̀ làwọn pọ̀ jù àwọn pásọ àwọn ẹlẹ́bọ̀ lápọ̀ jù gbogbo wọn ká síwò ìwà bá wọn sáyè fún wọn ní nǹkan mo ti rí kan nínú àwọn tí máa ń fọnù wèrè kan náà ní tòsí ọ̀dọ̀ tí wọ́n ń bì náà nígbàdàn wáyé nínú àwọn oníṣòwò tí máa ń fọnù wèrè tó kórìíra súnà àtàwọn oníṣúnà nígbà tó ń kọ́ mọ́sálásí ẹ̀ lọ́wọ́ tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ ọ̀rọ̀ ìkíní àti ẹ̀rí kájókò sọ̀rọ̀ kọ́ wá máa bú súnà èmi àjẹjọ sàwọn jókòó kan rí tọ́ pé ọmọ kankan sí wedding ó wà ń bẹ̀ ṣùgbọ́n jẹ́ tọ́rọ̀ bá kọ́rọ̀ tó wá bẹ̀rẹ̀ wá ń bì gbangbalawa yìí wá ṣépè kọ́ ọ̀fọ́lọ́n búra pé tọ́ ọ̀ bá rí nǹkan mọ́ mọ́sálásí rẹ àtàyé àtọ̀nà rẹ kó o ṣòfò ó rí nǹkan mọ́ mọ́sálásí ẹ̀ níjọ́ tí ń kọ́ alẹ́ níjọ́ tó rí nǹkan mọ́ bẹ́ẹ̀ ẹni tó rí tọkọjá náà àwọn ọmọ iléeké wa ó sọ ó ní wàhálà ìsàs mo fi ọlọ́run búra wọn nìkan wọn sáláṣí alẹ́ náà fi nìjọ náà a kú òléeké alẹ́ òun lọ lé ló ṣe kò gẹ́ rẹ̀ nípa ogun bí àrántò tẹ̀ náà ni wọ́n gbẹ́lẹ̀ wọn nìkan yẹn mọ́bẹ̀ jẹ̀mọ́ ṣé ìsìláàmù ni ṣé mùsùlùmí máa ṣàwọ́rò kí láwọ́rò mùsùlùmí dáwà ọmọ ṣe wá sí ni mùsùlùmí èsàwọ́rò kí ní jáwọ́rò ní ìsìláàmù ókè kí lọ fẹ́ ṣàwọ́rò fún àwọn ọ̀rọ̀ kan wá kírun ṣé ló níbi àwọ̀rọ̀ ṣèbẹ́ni tó bá gbàpọ̀ lọ́run tóbi ní ó ọba àjẹjọ́ kan àwọn tí ń sàwọ́rọ̀ wọn mọ tán torí ẹ̀ sàwọ́rọ̀ kì í ṣe torí ọlọ́run wọ́n fẹ́ kíjọ ó pọ̀ owó sàárà tí wọ́n gbà náà ṣe o yóò lè pọ̀ ẹ gbogbo àwọn olórúkọ olówó ṣe kan yẹn nígbà àwọn ìyá àgùntàn àwọn àgùntàn nígbà ẹ bá rí táwọn obìnrin lọ one thousand ìkọ̀ọ̀kan wá fi hundred hundred naira alẹ̀ jẹ̀mọ́ hundred naira èèyàn kan táàsì yẹn wá ìrọ̀lọ́jẹ́ ten thousand kọ́ ọ̀nà tó bá gba ten thousand lónìí ọgbọ́n láwọn ní àìsàn àdúrà kan ní Jímọ̀ ó gba ten thousand àwọn ẹnìkan ní Sunday ó gba èlò láàrin ọ̀sẹ̀ twenty thousand sálárì ẹnìkan ló sùn ẹ wá ní kò ní ọmọ tó máa wọ́rò tó ṣe àárín inú àwọn ìyá tó ti ń gun mọ́tò àwọn ìyá agbági àwọn ìyá bódìjà àwọn ìyá géètì àwọn ìyá ògùnpa àwọn ìyá alẹ́ṣẹ́ lọ́yẹ́ táwọn yóò fi two thousand five thousand ten thousand twenty thousand lẹ̀ inú ẹni máa ń kọ́ organize gbogbo àwọn programu bíi di àwọn àwọn fẹ́ ṣe mọ́ wíwí o àwọn fẹ́ ṣe lálátú lè kọ́ dídí o ẹ rò pé torí ọlọ́run ni ẹ lọ bí ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ lẹ́mìí wọn kò yẹ ṣètò orí ọlọ́run torí owó tán fẹ́ kó jọ ni ẹ wo wàhálà táwọn ọmọ ẹ̀ṣẹ̀ lórí káwọn afẹ́ organize public lecture afẹ́ ṣe wáàsì káwọn èèyàn ó lè gbọ́ kíni ká lè gbọ́ wáàsì àwọn ń ṣe wàhálà káwọn èèyàn gbọ́ wáàsì ká lè dẹni ọlọ́run ká má máa tọ́jú bọlé olóògùn kí ni olé kọ̀ọ̀kan ọ̀dà káwọn ọmọ dẹni ọlọ́run lẹ́yìn public lecture àtọ̀ láwọn tọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ilé ìtànṣe lọ́wọ́ ìní ìsìn tẹ́gbẹ̀wò rọ̀lẹ́jọ́ jimájimá àmọ̀ sàlàyé ẹ̀ mọ́sálásí àlùbásọ́rù mọ́sálà bá dàbí táwọn èèyàn máa wá gbọ́rọ̀ ọlọ́ àátọ̀ láwọn míì àwọn ilé àwọn ọmọ kéékèèké èèyàn máa ṣe wáàsí fún ilé kéwúlé o káwọn èèyàn wá kọ́ kéw ìjọ wo lẹ́ni gbogbo àwọn oníbílì àyẹ̀ká máa dálé kéwúlẹ̀ wọ́n èè dálé kéwúlẹ̀ torí kéwù owó òsì lé kéwù tí ẹ̀rù owó wà lé kéwúlẹ̀ kí wọ́n dálẹ̀ àṣàlàtù làìlàtù lè kọ́dírì mọ́lúdì nàbí yù mọ́lúdì ẹ pé president Samsung ẹ Nokia ẹ pé gọ́vnà áítẹ́ẹ̀lì gbogbo àwọn olóko wọn wà á sàwọn jọ oní twenty thousand èyí ọ̀bà tó wáyé ọ̀sẹ̀ ẹ̀ ti ké ní o ẹ́fílóòpù ṣé tí mo sọ yọ ibi táwọn ń lo wàhálà wọn sínú ayé ni wọ́n ń wá ẹ bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ kọ́mọ ibi tí ọmọ lọ àwọn tí ń wáyé ṣe kí ni o wọ́n mọ́ra wọn i'm telling you ṣé ó kẹ́lá mùsùlùmí làwọn làwọn pọ̀ kèdè làwọn gbogbo wọn sì lọ sọ́dọ̀ ta ni o

òun ni wípé sẹ́rí ọ̀rọ̀ ṣíríkù gbogbo ohun tó lè sún wa débẹ̀ a gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ ṣọ́ra fún un gbogbo ohun tí ó bá jẹ́ ká tó ní nǹkan míì táàmù jọ́sìn fún táàmù wárí fún táàmù wárán lọ́wọ́ lọ́ọ̀dọ́ ẹ̀ táàmù gbára lé lẹ́yìn ọlọ́run àfa ní ká ṣọ́ra fún ẹbọ ni ẹbọ ni kí ni o gbogbo nǹkan yìí àfa ní kó ti dàbí pé kúfùrù tiẹ̀ a ma lori ke ni o alikuhu walika wata bu ti yatu iman a ma lori keyin o ma ja ododo niyan keyin o ma tako purani kan ma fi owo oyi ma ni igbagbo ododo mele gbogbo eleyi ara pe ikoto naa wa niki ola omenita gbono shara fun afa ni oda gboola se ma ama iyato láàrin ṣíríkù ẹbọ àti kúfúrù kéèyàn jẹ́ kèfèrí sẹ́rí méjèèjì náà orí ibú náà ní bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ lọ́wọ́ sọ́ọ̀tù lè bá jí náà súrà yẹn á ọlọ́run àdúgbò lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní ìlẹ̀dí náà káfà rí ní áàlì kìtàbì wàlúmọ́ṣírì kìí náà fi náà nígbà táwọn àfáà kan bá ń sọ ọtán palẹ̀ ẹnu lórí rédíò ní àwẹ̀ àti lẹ́yìn àwẹ̀ àmọ́ wá rẹ́rìn torí wọ́n sàn wáyọ̀ ní kèfèrí torí pọ́nà káwọn àtàwọn kèfèrí ẹ ti ráwọn àfáà àti pásọ̀ ọjọ́ pààrọ̀ òfin pásọ̀ olùgbé àfáà ìkan náà bẹ̀ kan fèmí náà nígbẹ́ tí mo lọ́ọ́ jẹ èmi náà fún yín àwọ̀rò eléyìí tó lágbára ṣe ẹrú tuntun mo lò <laughs> mọ̀mọ́ yìí tí mo rí sọ́ọ̀sì àfáà àìkan náà mo sẹ́fẹ̀mí náà lé sáà <laughs> àbá àti pásítọ̀ wọ́n jọ ń pààrọ̀ kí ni o àwọn ọ̀rọ̀ torí pé mission wọn ṣe kí ni ọjọ́ra wọn ayé kálukú wá wọn ò pèpè lọ́dọ̀ ọlọ́run i'm telling you àáfàá ní àtọ̀ tí ń bẹ láàrin ẹbọ àti kúfúrù ìkọtọlọ́n òun náà ni wípé anna shirika àámú mínà lè kúfúrì anna shirika àámú mínà lè kúfúrì ṣé ẹ rí ṣíríkù tiẹ̀ òun wà all encompassing òun wà general òun kó gbogbo nǹkan yẹn burúkú yẹn sínú ọ̀gá ni kú ọ̀gá ni ṣíríkù ṣùgbọ́n kúfúrú tiẹ̀ òun lè mọ́tò kí ni o ó lè mọ́tò ṣíríkù àáfàá ni fakúlù ṣíríkì kúfúrú wàlẹ́ńsà kúlù kúfúrú ṣíríkà gbogbo ẹbọ ìkọtọlọ náà ni ṣùgbọ́n kéèsì gbogbo ìkọtọlọ ní kí ni o lẹbọ á jàmbá ẹ ti gbọ́yé ṣíríkù ju kí ni lọ o kúfúrú lọ ẹ̀gbọ́n ni ṣíríkù jẹ àbúrò rẹ̀ ní kí ni o kúfúrú ilé ọ̀fà tó jẹ́ pé alìkúfúrú kúfúrọ alìkúfúrú kúfúrú yúkúríjù mínàlmínlà ṣé ẹ rí kan tọ́lọ́ nǹkan bẹ tó bá ṣẹlẹ̀ èyí ṣe mùsùlùmí mọ́ ẹ gbọ́dọ̀ sálámà sí ẹ gbọ́dọ̀ ṣe bí tẹ́ mùsùlùmí tó bá pẹran ẹ gbọ́dọ̀ jẹ kò gbọ́dọ̀ jogún yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àdájọ́ tó wọ́n àdájọ́ kéfì rẹ̀ jẹ́mọ̀ sí tàà sọ yé ṣùgbọ́n àwọn kúfùrù kan bẹ ọ̀yọ̀ èèyàn kúrò ní Islam ṣùgbọ́n téèyàn bá ṣọ́ra ó lè padà yọ̀yàn kúrò ní ọ̀yọ̀ afa nílá pẹ̀rẹ̀ fàríyáwù ṣíríkù asgar ilá anna wúlá yọ àdó fúrọ́ afa nílá pẹ̀rẹ̀ ní ìsìn sẹ́fà tó ní ẹbọ kékeré náà tí ọ̀yọ̀ yẹn kó nù sílá irú kéyìn ó ṣe sí àárín mi èyí ọlọ́kọ́mọ̀ láàrin mùsùlùmí ilẹ̀ Yorùbá sí àárín mi show off àṣehàn àsọ̀rọ̀ àròhàn kéyìn ọ̀fẹ́ jẹ́ kán rí pé àwa la ṣe báyìí sẹ́ra gbọ́dọ̀ sọ̀rọ̀ sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ti wá gan ní ìyọra mi lẹ̀ àdídì káwà very careful tọ́ ọba ti rí làmúlẹ̀ sáré pé bá ti rí àwọn fẹ́fẹ́ mọ́ praise èèyàn tẹ́ bá ti rí àwọn mọ̀dáhì àwọn tó fẹ́ mọ́ èèyàn pé àwàlẹ́ ah, ẹ̀yìn gbìyànjú ẹ̀yà wáyé pẹ̀ dàsí ẹlẹ́nu wọ́n fẹ́ bá yóò tàn jẹ́nu mọ́ wà jẹ́ nìkan ọba yẹ ẹ̀jẹ̀ mọ́jọ rẹ̀ lójú ó gbìyànjú kankan gbogbo tọ́lọ̀ gbìyànjú sọ́lọ̀ ti gbà lọ́wọ́ ah, rẹ̀ ni ẹ̀yin tí ẹni wọn lè tọ̀ ọ̀sẹ̀ yìí máa gbáwò ẹ̀yin torí bẹ́ẹ̀ máa ka pùlánì ẹ tó máa ka pùlánì lórí fóònù jẹ̀mọ́ sọ́lọ́ ti gbà lọ́wọ́ rẹ bí sọ́lọ́ ṣe kí ni o sọ́lọ́ ti gbà ní ọwọ́ rẹ ọlọ́run ti gbà ọ̀dà tọ́lọ́ bá wá lọ́wọ́ gbàgbà ó ti wà àlìjẹ́ náà rẹ níjọ́ tá a bá tó gba sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́ náà jẹ̀mọ́ ọkọ̀ tó gbọdọ̀ balẹ̀ tá a fi wọnú àlìjẹ́ náà sẹ́ẹ̀ wọ́n mẹ́rin àwọn sálà tó jẹ́ pé níbi tí wọ́n máa ń páyọ̀ ọlọ́run dé gbogbo àwọn tó gbà wá àlùjá náà ìgan ẹwà bákìrì yóò fi máa sọ ẹkún tí inú gbọ́n rẹ̀ ó kò fòlò àwọn táwọn ìtẹ́rí ìmọ̀ fáwọn èèyàn láìpẹ́ ìgbé wà lẹ́ àníbi ká sọ́ra ní ìyọra mílẹ̀ ẹ̀mí ìwà ti lé ẹ̀mí ìtẹ̀mí ti lé ẹ̀mí ìtẹ́rí kọ̀ọ̀kan wà náà ti lé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìkálu kó bi àwọn léèrè ìjọ wo ló ti sọkún kàn fún bẹ̀rù ọlọ́run kálukọ́ mọ̀ wá ń sà wò àná tí ó sọkún lánàá ìjẹta ìjẹrin ìjánu ìjẹta ọ̀sẹ̀ kan sẹ́yìn méjì lónìí à àwọn èèyàn máa hájú hájú lórí mọ̀sáìlú khilafiyya àwọn iṣu tọ́já sí pé tá yóò fi parẹ́ ìyapẹ́ ẹnu àwọn àfáà lórí ẹ̀ bó ṣe gbòrè àwọn nǹkan tí ò ní ìyapẹ́ ẹnu kálukú wádẹ̀ ń fi ilẹ̀ àwọn nǹkan tó sọ wádẹ̀ ní ọlọ́run kálukú dẹ̀ ń fi ilẹ̀ àìwá discourse àwọn eléyìn àì encourage àwọn eléyìn àwọn nǹkan ìyapẹ́nu làwọn èèyàn sọ di issue lónìí ni wọ́n discuss níbi iṣẹ́ ni wọ́n discuss láwọn schools láwọn campuses láwọn mọ́sálásí lórí íńtánẹ́ẹ̀tì lórí tògó lórí facebook lórí whatsapp lórí everywhere ìjọ wo sì wọ́n ní báwọn àfọ oníṣìlá kọ sáàfà kankan tó ní kò sí tààdù àbí mẹ́fì lóru ẹlòmí ó facebook wọ 2am lóru kò sí ní ṣe tààdù àfà ìyapẹ́nu lọ pé kéèyàn mọ́ sí mẹ́fì ìjọ òun ṣe náà fi lòrùka ìjọ òun náà ti ṣe kan tìlàwà kùránì kò sí kìláàfù kankan mọ́ tìlàwà kìláàfù ní pé so ní parí kùránì fi àkọlì ní tàlàtà ti àyà ni ṣé o lè ka kùránì kata lójúmọ́ àdìjọ́ méjì ẹ wá bí ẹ lómi lọ ìjọ òun ti ka kùránì gángan àwọn sálàfù táwọn tó ń fa gan torí pé jẹ́ ní ọlọ́run ilé ìka kùránì kan lójúmọ́ náà àwọn sálàfù Usman bọ́nà àfáà mìíràn àbílẹ̀ kọ̀ọ̀sì ní nàìjíríà a máa parí kùránì kan láàrin ìṣáìsì ṣubú yìí tí ó fi ṣe náà fílẹ̀ òwú tó láwọn jẹ́ ní ọlọ́ àwọn táwọn á jù lónìí ni wọ́n làlẹ́ parí kùránì kan jọ kan ìjọ wo ló ti ka kùránì kan yìí jésù mélòó kan ni wọ́n kà ìwọ òṣè kankan o tó discourage àwọn èèyàn ok àwọn àfáà ní pé pẹ̀lú àdísì bá nàbí ní pé bá ka kùránì kan tó kéré jọ mẹ́ta lámúyẹ̀ fún ọ ìtumọ̀ ẹni pé parí kùránì kan láàrin jọ mẹ́ta sáárá yè gan mélòó ló lè parí kùránì kan jọ mẹ́ta ẹ̀ mẹ́jọ àfarawa jẹ àwátá lọ níṣẹ́ ẹ̀ á lọ abẹ́ jẹun abẹ́ tọ̀ afẹ́ mumi afẹ́ wá nẹ́tíwọ́ọ̀kì lọ nínú rẹ̀ náà ó wo tọ́sẹ̀rẹ̀ wọ́sáàpù ọ̀fẹ́ wo ti íńtánẹ́ẹ̀tì ọ̀rọ̀ ní lẹ́ṣọ̀ káńtì kan. èèyàn mélòó ní ka jísù kùránì lè jí lójúmọ́ nù wa èèyàn mélòó ní parí kùránì lè jí lóṣù èèyàn mélòó ní parí kùránì kan lóṣù àwọn eléyìí sọ̀yẹ̀ dẹni ọlọ́kọ́ bẹ nínú àwọn sàbẹ̀ sáàdù mi ìrántí sọ́ọ̀lì mi ẹ̀kọ́ kọ́nù ìwé mi kan tí mò ń kọ lọ hátà fárọkà tẹ́ fayé lẹ̀ kùránì kan ní máa parí jọ mẹ́ta nínú àwọn sàbí ànàbí àsánlá kùránì mẹ́wàá ní máa kà lóṣooṣù ṣé kìláàfù òde lẹ́yìn gbogbo àsìkò táwọn fi máa ájú lórí iṣu iṣu tá ájú lórí ẹ̀ ní láṣìá fún ten twenty hours fún two three four five seven days àtún ájú rẹ̀ lọ́dún yìí àtún ájú rẹ̀ next year àsìkò ẹlòmíì ti parí kùránì twenty ládàá rẹ̀ sí wà lọ́dọ̀ ọ̀nà ìwọ òsì nígbà ládàá argument then táníyàn rẹ bọ̀ bá ti ẹ̀tọ́ wá dá táníyàn rẹ bá dá pé o fẹ́ yáwọn èèyàn ọmọ òdodo yes ọlọ́run lè fún ọ ládá táníyàn rẹ bá tọ́ dáa gan tó ṣòfò lọ́dọ̀ ọlọ́run ẹnìkan náà gbàgbé monday thursday kò sí kí láàfù kankan lórí ẹ̀ kò súnà ní ká gbàgbé monday thursday jẹ́ òun gbàgbé monday thursday kan ká jẹ pákò ká tó sàlùwàlà ìtọ́ jẹ pákò sẹ́mi náà jẹ lónìí kò sí kí láàfù kankan lórí ẹ̀ e, súnà ní ká jẹ pákò ká tó sàlùwàlà ìjọ òun jẹ pákò káyìn àsìkáàrù àárọ̀ ìrọ̀lẹ́ kò sí kìláàfù lórí ẹ̀ kìláàfù ni wípé sáàlẹ̀ kàápọ̀ níjẹ̀mọ̀ sáàlẹ̀ fi ṣéèkì sọ́ọ̀tì wáyé ṣé kílẹ̀ wọ̀nà ó lágbà ṣe dẹ àwọn àdìsí kan dọ̀ yìí fáwọn àsìkáàrù kan àwọn àdìsí pọ̀ tó sọ̀ yìí pàdébí àsìkáàrù yìí ń bẹ láàárọ̀ àti ní kílẹ̀ ìrọ̀lẹ́ tí ò sí kìláàfù lórí ẹ̀ rọ̀bí túbí láì rọ́bà kò sí kìláàfù lórí ẹ̀ àwọn olùkẹ́lẹ̀ mẹ́tì láì tá àtàwọn àsìkáàrù mẹ́ ìjọ òròdì àsìkáàrù àrọ̀ ìrọ̀lẹ́ kan kó o ṣe láì láì lọ́wọ́ àwọn àdáwó láṣẹ ìkálà làólúmọ́lùkù wàlà alhamdu wàwà àlàkù iṣẹ́ kó o ṣe hundred kò sí kìláàfù lórí ẹ̀ ìwáyà rẹ̀ wà fábítà sọ̀yíyà ìjọ wà láti tẹ́kẹ́ jàmọ́ ẹ̀dá mi lóhùn èèyàn mi lè lóṣù bá àwọn kan yẹn kó o mú owó rẹ kó o mọ̀ sàn kó o ṣe sọ́dá kọ̀ kò sí kìláàfù lórí ẹ̀ lẹ́yìn pé mọ́sí sọ́dá kọ̀ fáwọn ọlọ́sìn mọ́sí fáwọn ẹlẹ́sẹ̀ mọ́sí fáwọn oníkìlọ́pẹ̀ gbogbo àwọn táwa sọ ìtọ́ ọba tó wá ń ṣe òun tó gbọ́dọ̀ fi ṣe sí àárín ni ìlú ń fà lónìí ọ̀gbọ́dọ̀ wà náà tó sọ́ra íńtánẹ́ẹ̀tì sáwọn èèyàn ló ń ṣe àárín ni ah alhamdulillah that i'm breaking my Monday's fasting today ó lọ sórí Facebook táwọn ọ̀rọ̀ nídìí ní ilé ọgbà àwẹ̀ dandan ní kẹ́yìn gbogbo èmi àwọn èèyàn mọ̀kọ́ ọgbà àwẹ̀ ní súnà ó ní nìkan gbélé ah alhamdulillah i've read my own surah to the kafi today have you read your own ó nídìí ẹ̀ ọ̀fẹ́ ní káwọn èèyàn ka kafi lónìí kò nídìí kọ́ ọmọ àpẹẹrẹ ẹlẹ́gbẹ̀wọ̀ ti ka tiẹ̀ lónìí today is Friday it is in line with sunnah of Holy Prophet Sallam to reach Surah to the car. According to Hadith, Prophet Sallam said, do your own. O ṣe wá sí àbò òṣèlú àṣà. Ṣùgbọ́n fẹ́ ṣe sí àárín mi. The ah alhamdulillah I've just read my whole Surah to the car now. Hope you have read your own too. Kí lọ́kàn mi máa kọ́ ọ̀ka tiẹ̀? Tèmi lọ́lọ́run ti sọ lẹ́sàn. Sí àárín mi pọ̀. Àwọn òṣè kankan sí àárín mi pọ̀ dúkìlélọ́wọ́. Ìwọ̀nba bá àṣẹ. Àwọn tó wá rí ìjọsìn náà àwọn sàádé wà lẹ́wọ̀n ó tó máa sọkọ́ á tíra kan bẹ tíra yẹn mo ti mo ti padà ní sọ́tọ̀ lórí lórí láptọ̀pù mi níjọ́ lọ́nà bá ní rọra àwọn tí mo ní bí tán bẹ́ owó tí wọ́n pe tíra yẹn lágbára pọ̀ sóyé sọ̀lá ìlú umma fi ìlú ìlú himma 16 volumes ní tíra yẹn àfọ́ àkọ́tọ́ máa price ẹ̀ lọ́sáìdì nàìjíríà owó tó kù pọ̀ ní ìsìtì lágbára ìbáyé ìjọ́lọ́ba lágbára iṣẹ́ àwọn àárà ìmáàmù màlìkì jẹ́gẹ̀dẹ̀ bá nàbí mo ti kọ́ kátírà yẹn àfà á wàhálà ìtọ́ ọba kátírà yẹn tọ́ ọba ka àwọn ọ̀rọ̀ ńláńlá kan bẹ̀ ọmọ pé mi àti ẹ àjẹnà pọ̀ sí àwọn sálàf ìkíláàsì kéèyàn ó ṣe nǹkan torí tọ́lọ́ nínú tírà yẹn àfà yẹn mú àwọn àpẹẹrẹ ńlá wá so ti rẹ́ni tó jẹ́ pé yóò sì gba ààwẹ̀ fún ibi tó tógójì ọdún tíyàwó rò sí ní mẹ́gbẹ̀ẹ́ ààwẹ̀ ó ti rẹ́ tí ó ṣe náà fílẹ̀ òru tíyàwó òru mẹ́kò jí lóru tẹ́lẹ̀ yọ ọmọ tọ́ba ti rí pẹ́yàwó tó ti fẹ́ yóò sáré sí bí ẹgbẹ́ tó sùn irọ́ sì ni o ìyá ọmọ rò pé ah, mọ̀lẹ́kà làwọn èèyàn yìí ni kí ló sì ń fà wọn ò fẹ́ jẹ́ kí ládàá wọn ò ṣe kí ni o kó dínkù ó ti rí ni wọn tó pé pọ̀ bá kú làwọn èèyàn ò ní ta àwọn ta o ah, aláàánú àwọn ló ti kú yìí ìlú ìlú wọn mọ sponsor àìmọye tí ìyàwó ò ní mà ìyàwó ò ní mà báwọn náà sponsor ẹni báyìí lọ sùkúl lọ lé kéw fún ètò jẹ ẹmu sẹ́yìn pé ní ìṣètẹ́yìn bá jẹ́ tí wọ́n ti sọ́dá pọ̀ dáadáa tó sì lánìyàn dáadáa tí èsì sí àárín ni ń jọ bá kú lẹ́ẹ̀tọ́ mọ́ àwọn ìyá àmọ́ sọ ah ńlọgba jáàmù fún mi ah ńlọsọwọ́ gbà wọ́n fẹ́ ṣe nìka yìí ah ńlọlọsọwọ́ ẹkún ọ̀wà sí kí ni o ẹkún ọ̀wà pọ̀ ìyàwó rẹ̀ àwọn ẹni ah apààyàn lọ́kọ mi o àṣàfà àṣẹ nǹkan tó ṣe kí ni o tó tó báyà bá jẹ́ sáwọn ẹni wò lówó lọ́nà àṣẹ wọ́n fowó pamọ́ sí kí ni o sọ olúwọ̀ ọkọ̀ tó bá mẹ́sàn ara àpọ̀ ọ̀dà kan mẹ́tẹ̀yàwó rẹ̀ ọmọ ẹ̀yìn obìnrin ẹ̀kọ́ bí mọ́ sọ bẹ́ẹ̀ so orí pẹ̀lú àwùjọ táwọn àwa yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹni dìkẹ́ tá nìyẹn ń ṣe báwọn ọkọ̀ náà sì ká tá nìyẹn wá ṣe tó mi ní rere rapa àfa rẹ̀ ń sàn sọ́dá kọ̀ọ̀kan pàápàá kó tẹ̀jẹ̀ kó mi rẹ̀ tẹ̀yẹ̀ tó ṣe kó lè ní ẹ̀ wọ́n fẹ́ bí ṣe wọ́n sún àdúgbò lásán ní ẹ̀ wọ́n fẹ́ ni wọ́n fẹ́ ni ọ̀dà èèyàn mélòó lè fẹ́ fẹ́ láyé nígbà tí ẹ bá láwọn mọ́mọ́ àbọ̀ ànífà àwọn àfa ńláńlá tó ń ṣe sàárà àfẹ́yàn tó lé lọ́ndrẹ̀ tó bí sí pọ̀nù wọn tí wọ́n fi kọjá ìyàwó mẹ́rin ni ókè orí obìnrin ó kó òun ṣe dáadáa sí bọ́yọ́ kò sí ọjọ́ orí rẹ̀ ọ̀pọ̀ tọ́kọ rẹ̀ dúdú rẹ̀ tó jẹ́ ló ń lọ gbójú ọ̀fọ́ kó jọ parí owó kẹsọ kẹsọ kẹsọ aláì ẹ̀rí pé àlejò ìdí ọ̀gbọ̀n lọ́run tọ́ba ti pọ̀ fẹ́ sóore jọ máa pamọ́ sáwọn ará alé rẹ àfẹ̀yìntọ́ ọba rí wípé ìdí kan kan mọ̀ yóò jẹ́ kí ládàá rẹ ọ̀pọ̀ lọ́dọ̀ ìtọ́ka àwọn fámìlì rẹ ni gbèsè tó ọba jẹ sàárà tó ṣe ìwọ́n lórí ládẹ̀ fámìlì rẹ kò ní ìyàwó rẹ kò ní ṣùgbọ́n wọ́n tó ọjọ́ mi gbọ́ yé o kì í sọ̀rọ̀ fẹ́nu là ń sọ o ara kọ̀wá mọ́tòrìjà ara pọ́kọ rẹ̀ jẹ́ olórí ilé olórí ìwọ máa kárì rẹ̀ along ṣé tí mò sọ yọ o lẹ́tọ̀ọ́ kọ́ ná owó rẹ̀ ọkọ rẹ̀ ò lè dictate bó ṣe náwó rẹ̀ fún kó sọ pé dandan kó sálárì ẹ̀ wá ṣùgbọ́n ara kọjọ́ kọlé olórí òun ni kọ́ máa mẹ́nítọ̀ ínkọ́ọ̀mù tí wọ́n lé fún ọ gbogbo tí wọ́n sọ ẹ̀mọ́ sálà ní tọ́pọ̀ tí mo ti lẹ́tọ̀ọ́ ìlú aláwọ̀ àti ọjà owó tí wọlé fún ọ ìwọ ló ní ọkọ rẹ kọ́ lónìí ṣé tí mò ń sọ yé ìwọ náà lè ṣe sàárà bẹ́ẹ̀ àwọn obìnrin ṣe bẹ́ẹ̀ nígbà ayé tánà bí àṣà àti àṣọ dákínà wọ́n ṣe sàárà kéde ẹ̀ tí wọ́n ẹ̀sẹ̀ lọ gbà yọ̀ǹda lọ́dọ̀ ta ni ọkọ wọn sọ pé tó bá ti wà lọ́wọ́ obìnrin ó ti di tiẹ̀ ó lè ṣe sàárà ọwá wà sí báyìí wọ́n wá níbi ẹnìkan ń lọ fún ṣàfihàn mọ́sálásí ní jẹnẹrétọ̀ ó sì ní one thousand lọ́wọ́ kò ní nípa ẹ̀sẹ̀ wá ní pé nígbà máa pe àáfà kó o tó fi one thousand lẹ̀ fi owó lẹ̀ ìwọ lólówó àáfà one thousand lọ́fílẹ̀ ní jẹnẹrétọ̀ yóò lò ibu ìmí ìtọ́ bá ní kọ́kọ́ rẹ ó tún ọ̀sẹ̀ ó fún ọ ní freedom kò ní ìdíkú ọgbọ́n ṣe sí àrími ah, èló la donate lómi ah, àwọn náà donate díẹ̀ bóyá bẹ́ẹ̀ àwọn olùfọ́n ten thousand lẹ̀ tọkọ̀ rẹ fẹ́ẹ́ fi two thousand lẹ̀ nígbà lọ́sàn àánú ẹ̀ dé bẹ́ẹ̀ ìwọ gbẹ́lẹ̀ láwọn orin míì tó ṣe ṣùgbọ́n tó ṣe ní kọ́ jẹ́ kọ́kọ́ rẹ ọmọ ọmọ ara kọ̀ wá mọ́tò rìjà ara táwọn èèyàn méjì mẹ́ta mẹ́rin ọmọ àmà ó ní ládájẹ́ tí gbogbo ayé ṣe kí ni o tí wọ́n mọ̀ lọ ìkíláàsì tó ń pẹ́ bàjẹ́ ẹ lọ tíra yẹn dáa pọ̀ tọ́lọ́ bá ní ráyè mo ń bẹ̀rẹ̀ láptọ́ọ̀pù mi bí mo lè kà àwọn ọ̀rọ̀ díẹ̀ fún wa bẹ̀rẹ̀ tó bá di jọ́ mẹ́jọ tẹ́ẹ̀rì báwọn ẹni ọlọ́run ṣe máa ṣiṣẹ́ tí inú ọgbà àdínì yóò ṣe ìjọsìn kò ní jẹ́ nìkan kan mọ̀ yóò mọ̀ wá yóò ṣe nígbà téèyàn fẹ́ ṣiṣẹ́ ẹkú ibi ó di lóru ara alẹ́ òní mọ̀ àwọn alóòní á ti di gbogbo àdúgbò lẹ̀ àwọn káà láwọn ń ṣe tàbí night àwọn ń ṣe àṣàrà àtúkọtọ̀ ọ̀sẹ̀ mọ̀júmọ̀ friday ẹ mọ̀ wá lo microphone gbogbo àdúgbò ní sùn ṣé bá nàbí ṣe ṣé nìyẹn sallallahu alaihi wasallam ah ọlọ́run bá ní àwọn aṣíwájú fún alẹ́ sàlẹ̀ àwọn yẹn ṣètò ọlọ́run púpọ̀ tí wọn ò sì jẹ́ kẹ́nìkan kó kúfrọ̀n sẹ́ẹ̀rí kéèyàn ó ṣe nǹkan kọ́ wá máa ṣe sí àárí mi ẹ̀bọ kékeré ni ṣùgbọ́n kọ́ sọ̀yàn ní kèfèrí sẹ́ẹ̀mọ̀ pé èèyàn ni wá ibùn tẹ dórí ọ̀rọ̀ sísọ tọba ti ń sọ̀rọ̀ kálí nàpọ̀ ọ̀mọ̀rọ̀ sọ sí àárí mi ti wọ̀ òní ládàá lọ́dọ̀ ọ̀lọ́ sọ̀rọ̀ torí tọ́lọ́ ìlọ́fà lónìí tọ́jẹ́ pé wáàsí gan ọ̀la palẹ́mí àwọn tí ń gbọ́ ọmọ àáfàá tó ń ṣe wáàsí gan sọ́sọ́ torí tọ́lọ́ gbogbo àwọn tá à ń ṣe wáàsí náà agbọ́dọ̀ tá nìyẹn wá ṣe ọfẹ́ ṣe wáàsí fún ọ̀ṣẹ́ fún torí ọlọ́run mọ́ṣẹ́ fún torí pé tí wọ́n ṣe wáàsí fún ọmọfẹ́ fẹ́ mọ́ṣẹ́ torí wọ́n ṣe wáàsí torí eléyìí tí wọ́n bá tiẹ̀ ṣe wáàsí ní ìsìn yóò lè dọ̀mọ́ sẹ́ mi yóò lè rámọ kọ́ṣẹ́ ṣọ́ọ̀bù mọ́ṣẹ́ wáàsí tó ṣe wáàsí káwọn yóò lè ṣe kíni o kẹ́lẹ́ dẹni ọlọ́run píọ́lẹ̀ ṣe tá à ń sọ yẹn káníyàn ò tó dáa jọ lórí tá à ń ṣe yẹn ọlọ́run tó máa ń jẹ́ kí sí ọjà tẹ̀wọ́gbà kéèyàn wá ṣe sí àárí ni ṣírí kún asùgà ẹ̀bọ kékeré ni o jẹ́mọ̀ kí la pè é ẹbọ kékeré ni ṣùgbọ́n kọ́ sọ̀rọ̀ ní kíni o kèfèrí ká sọ́ra ká má máa ṣe nǹkan torí ayé tó bá wá jíjọ́ mẹ́jọ mi ní láì tààlà àáfàá máa bẹ̀rẹ̀ fún wa láti di àníwá òṣè àníwáwú ọ̀nà mẹ́ta tí ẹbọ pín sí ẹbọ ńlá ẹbọ kéke àtẹbọ tó pamọ́ àwọn míì a sì máa pín sọ́nà méjì wọ́n wà tẹ́lẹ̀ kẹta bọ abẹ́ kíni ẹlẹ́kejì nígbà bá dijọ́ mẹ́jọ a ṣàlàyé eléyìí ṣe rí ọ̀rọ̀ ẹbọ tọ́jẹ́ káàfó farabalẹ̀ báyìí táwa náà ò rush ṣe rí tá a bá gbọ́ tawhid yé tọ́lọ́ ní kí ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run lọ́kan ọ̀rọ̀ yìí máa ń ní òdodo kó jókòó sínú báyìí ni àti wàhálà àsoríire ṣe rí gbogbo wàhálà táwọn èèyàn ṣe kí lóde ní alátàjú kan lè kọ́dírì ní aka àṣẹ wákàtí mẹ́jọ la fi ṣe àṣẹ ọgọ́rùn-ún wákàtí tán ṣẹbọ pẹ̀lú èyí ọ̀rọ̀ àdẹ́dànù ni kìí ṣe pé yọ̀ọ́ wọ̀nà yọ̀ọ́ wà lùdẹ̀ náà yọ̀ọ́ wà ná tí ò ní bóde mọ́ tàwíìdì lẹ́ni ń ṣeré tàwíìdì kan ní jẹ́ ìsìláàmù torí náà ẹ má jẹ́ aṣẹ́bọ́ o só ti yé ẹ má jẹ́ aṣẹ́bọ́ o ká sọ́ra o ńlá ṣe ń ṣàlàyé fún wa báyìí pé ká gbọ́ tàwíìdì yé tá a bá ti gbọ́ yé tá a dènà ṣẹ́bọ́ a lè jẹ́ kanú àwọn ẹni ọlọ́run ọlọ́run jẹ́ ajẹ́ ẹni ọlọ́run síwá lọ́mọ àdéhùn náà má ṣe wá lọ́mọ náà la hawla subhanaka Allahu bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka assalamu alaikum wa rahmatullahi wa barakatuh